ìwọ̀nba gẹ̀ṣìn nínú òbí àwọn ọmọ wọ̀nyí kò lè kọsẹ̀ níbi àwọn ọlọ́pàá àwọn ọdẹ ìbílẹ̀ àmọ̀tẹ́kùn àtàwọn àjọ míì ṣe ṣiṣẹ́ papọ̀ láti dóòlà ẹ̀mí àwọn akẹ́kọ̀ọ́ ọmọ kéékèèké wọ̀nyí tí wọ́n jí gbé nípínlẹ̀ èkìtì ẹ farabalẹ̀ láti wo fídíò yìí láti lè mọ kí lohun tuntun tó ń lọ lọ́wọ́ ibo nípò nǹkan dé dúró lórí ọ̀rọ̀ wọn. nílẹ̀ yorùbá hmm, ibo nípò nǹkan dé dúró. bóyá dúró ṣùtà ayọ̀ kó forí ìrù ni. farabalẹ̀ máa wò ó Yorùbá Gidi TV ìkànnì rẹ ni o. arìnrìn two hours nínú igbó pẹ̀lú machine two hours mo múra kọ́ mo nílé láàárọ̀ kùtùkùtù mọ́ndé tó lọ sùn sáré nǹkan tí yàrá lèmi mo ní mẹ èmi mo ní mẹ́ta yìí o ọmọ mẹ́ta. Ọlọ́run yìí á bá wọn dùpẹ́. ọ̀tọ̀ọ̀tọ̀. ojú ò tí ì mọ gbogbo ènìyàn á máa wọ́n kọ́ bí ìsìn. dírẹ́bà náà dúró bí. ògógó náà lọ́dà tó gbé àwọn màmá yẹn wá dà. lọ́wọ́ wà ní tòun nígbà rẹ tọ̀dù rẹ̀ àwọn wà àwọn ẹgbẹ́ mọ́tò náà lọ́wọ́ fún ẹ̀yà parí pàtó. ẹ̀yin èèyàn wa nílé gómìnà ìpínlẹ̀ Èkìtì fẹ́ bá yín sọ̀rọ̀ lórí àwọn tí wọ́n jí gbé tí àwọn ẹlẹ́ṣọ́ ààbò ti gbà kalẹ̀ tó wà ní teaching hospital gómìnà ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ ńlẹ̀. ẹ̀yin èkìtìkìtì adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún tí àwọn ajínigbé jí gbé tí wọ́n lè ti dá kalẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ aṣíwájú Bọ́lá bẹ́ẹ̀ Tinubu nítorí pé wọ́n ṣe gbogbo méje yàyà mẹ́fà ní orúkọ gbogbo ọmọ Èkìtì mo dúpẹ́ lọ́wọ́ wọn mo dẹ̀ tó wọ àwọn ọmọ yẹn ọkàn wọn balẹ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó wà ní ìjáde eh, Ministry of Health fún gbọ́dọ̀ tètè dígìrì láàárọ̀ yìí tó kọ́ wá sí adó inú mi dùn sí wọn mo dẹ̀ fi dá yín lójú wípé inú ìkàgbélé kò ní ṣẹlẹ̀ déédéé tí mo lẹ́gbẹ̀rẹ̀ ọ̀nà Thank you, um, gómìnà ìpínlẹ̀ èkìtì ni wọ́n ti wá ṣe àbẹ̀wò sí àwọn ọmọ tí àwọn ọmọléèwé the apostolic faith emory èkìtì tí àwọn ajínigbé tí wọ́n tú sílẹ̀ ní òru ti òní gómìnà ti ìpínlẹ̀ èkìtì náà ni a rí tí wọ́n ti wá ṣe àbẹ̀wò sí àwọn ọmọ náà ní ilé ìwòsàn teaching hospital ti adó èkìtì tí wọ́n sì ti bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ tí wọ́n sì fi dá àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Èkìtì lójú pé irú nǹkan bẹ́ẹ̀ kò ní í ṣẹlẹ̀ mọ́ wípé ètò ààbò á túbọ̀ kún àkúnwọ́sí ní ìpínlẹ̀ Èkìtì.

白一家。 Ok, ok. Please, we want to bring in the Give ah, way. Ah, you can bring in hein? euh. eh,

DOP, DOP, DOP, DOP. h a s k

ありがとう。 ìgbà congratulations, Mr. Governor. How do you rescuing these children and their teachers? Well, um, I'm, I'm expected that uh, um, you and I'm expected His intervention is so I'm thankful to him. I'm thankful to all of them should together. sure Yes, uh, are you comfortable with uh, what you uh, just seen as regards the attention being given to the patient by med the medical team? Yeah, I commend the Honourable Commissioner for his team, Professor Nasruddin Yes, one of the uh, victims, the driver, was killed in the process, and uh, uh, the, now that the, the uh, victims have been brought home, uh, what's your charge to security men on what to rest on their oars? Well, Um, well, I sympathize and that uh, I go with the family of the department. the fact that the government do anything, they got commissariat to the government. The one I can expect is to go after. ẹ̀yin èèyàn wa nílé gómìnà ìpínlẹ̀ Èkìtì fẹ́ bá yín sọ̀rọ̀ lórí àwọn tí wọ́n jí gbé àwọn ẹlẹ́ṣọ́ ààbò ti gbà kalẹ̀ wọ́n wà ní teaching hospital gómìnà ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ nílé. ẹ̀yin èkìtìkẹtì adúgbò lọ́wọ́ lọ́wọ́ fún àwọn ọmọ wa tí àwọn ajínigbé jí gbé tí wọ́n lè ti gbà kalẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ aṣíwájú ọ̀sẹ̀ tí wọ́n sọ nítorí pé wọ́n ṣe méje yàyà mẹ́fà ní orúkọ gbogbo mi Èkìtì mo dúpẹ́ lọ́wọ́ ó tó gbogbo àwọn ọmọ yẹn ọkọ̀ wọn balẹ̀ kò lè dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó wà ní ìṣẹ́jú ministry of health fún bọ́sẹ̀ tètè dídèrè láàárọ̀ ìfowópamọ́ wọn wá sí Thank you. Thank you, Excellency. Ìjọba tẹ̀síwájú o, ìjọba yá Má blok. Thank you. なんか、あれですか Hadi baba, böyle. Much bigger, huh?

嗯，对。那都是什么设备？嗯，啊，你说台湾的设备，目前只有手机、摄像机、相机、微距啊，这些。

Pepedem. Um, gómìnà ìpínlẹ̀ Èkìtì ni wọ́n ti wá ṣe àbẹ̀wò sí àwọn ọmọ tí àwọn ọmọléèwé the apostolic faith emori Èkìtì tí àwọn ajínigbé tí wọ́n tú sílẹ̀ ní òru ti òní gómìnà ti ìpínlẹ̀ Èkìtì náà ni a rí tí wọ́n ti wá ṣe àbẹ̀wò sí àwọn ọmọ náà ní ilé ìwòsàn teaching hospital ti Adó Èkìtì tí wọ́n sì ti bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ tí wọ́n sì fi dá àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Èkìtì lójú pé irú nǹkan bẹ́ẹ̀ kò ní í ṣẹlẹ̀ mọ́ wípé ètò ààbò á túbọ̀ kún àkúnwọ́sí ní ìpínlẹ̀ Èkìtì gbogbo bí ó bá tún ṣe ń lọ lórí Ah, àwọn ọmọ tí wọ́n tú sílẹ̀ tí àwọn ajínigbé tú sílẹ̀ ní eh, ìpínlẹ̀ èkìtì ní àwọn ọmọ iléèwé di apostolic faith ti ìmọ̀rẹ́ èkìtì tí wọ́n jí gbé tí wọ́n sì ti gba àtúnṣílẹ̀ báyìí àwọn náà láàyè tí gómìnà tó wá ṣàbẹ̀wò sínú ilé ìwòsàn lẹ́yìn lẹ́yìn ìgbà tí wọ́n tú wọn sílẹ̀ ní dédé bíi aago méjì òru náà ni wọ́n ti kó wọn lọ sí ààfin ti elémùrè ti ìmọ̀rẹ́ èkìtì lẹ́yìn ìgbà náà ni gómìnà Bíọ́dún Oyèbánjí tí wọ́n pàṣẹ pé fún commissioner for health pé kí wọ́n tẹ́wọ́ gba àwọn ọmọ náà láti kó wọn wá sí ilé ìwòsàn fún ìtọ́jú tí ó péye gómìnà ńlá láti rí tó ti wá ṣe àbẹ̀wò sí wọn báyìí tí wọ́n sì ní kí wọ́n ṣe ìtọ́jú àwọn ọmọ náà. ó yá o. ibì kan bẹ tó o gbọ́dọ̀ mọ̀ wò hmm. wo àwọn ìròyìn wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ Hmm. máa wo ìṣó. ọmọ kékeré ibi tó bá dáa lèmi rè ibi tó bá dáa lèmi ó máa lọ